السلام عليكم ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فمن تبع له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله بسم الله الرحمن الرحيم. الصلاة يتيسوا بأنكم ولو بتفقي عن ابن محمد صلى الله عليه وآله وسلم. مما يقاتل Sakashi da gutsun ka mutu, sakashi da gutsun na jama'a da saniya ko? Da a bai jama'a da saniya ko kun ta su kwai game da hijiriya. Na gindiri da sakashi da gutsun na April 2014 game da hijiriya. Da kuma na Mákàdá lè ra lúmọ̀ rẹ̀. Ọ̀pọ̀pọ̀ ni máa kájá ọ̀dá fún ọmọ ọ̀kọ̀rọ̀. Ìrọ̀wá ní ẹ̀sọ́rọ̀ ẹ̀kú. Wọ́n tẹ́ ìgbẹ̀rún ti kọ́ mẹ́rin lójú náà. Wọ́n ti kí àrán mọ̀ẹ̀wẹ́ ẹ̀wà. Pàdé gan báàrùn wọn àwọn ojú rẹ̀ ayé. wà lébìnrin aláàgbẹ̀rin pàtẹ́ ìyàwó ní gbùrùgbódó ìdíjí àní òtó ti rí wọn ní àmá ti pàpà owó ìlúgbà ti pa pọ̀ lálóṣù rẹ̀ ti pàpà owó ìlúgbà ti pa ọgùn ìrẹ̀fẹ̀ pátá ní alẹ́ta Thank you.

حديثنا الإمام أحمد بن حنبل عن البخاري ومسلم وأبو داوود والترمذي والنسائي وابن ماجه أقول لك حديثنا عن أبي مسعود هنا وقال سيجعل الصغير لكن حديث الصغير من الإنسان طيب وقال لك يا بارك يا معشر الشباب من استطاع منكم الباعة فليتزوج بنات يقول من يزوج فإنه أضد للبشر يقول يا وجه ويبعد وأخطر للقلب ويقول الله نعطى فمن لم يستطع ذنبئي وأنا فعلي بكل وجه فيه يا وجه لا تكون نعلمه يقول نعلمه أنك سنته فمن لم يعمل بسنتي فليس مني يا وجه السنة أني يذنب وكل سنة يعني كذا من ينبع الإمام أبو داود الإمام ابن ماجه لو ولد الولاد الإمام جبنا عائشة رمى الصيحة وكان يعني تلك يا ولدي ولاد متى تيجي تلك هو من آياته أن خلقكم أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. هي آية sai ta yawon gina yuji a yi ebo eji ta ce lobo umarye gudegoro na da tsakani ebo inda fi zalika da aya su ne kawai ne da fassaro na na ayi ya gajire bayan ba na ga a wajen na zafi ya jini wa duniya ni wasu da ya soci da zafi da ke da ebo na ni za a sannan zai za ta zai wajen abudu فقد استكمل مثل الدين بعد وشجاع وجه دجاع الدين وعظم يعني فليتق لها في مثل الباقي ودو الصدر سيكي سيدتنا كنا وراء الإمام البيهقي لدى شعب الإيمان لدى الله الإمام أنت لدى صعب أمرته الطريقة على ذلك أنها هي تسكت شيء يا وجي وجه عن كاريكنا àríbìgá àtìrìyà kúrò ha mọ̀táwò ìjẹ̀ pàtẹ́ ìmọ̀ ìwúwo wàkàrí mọ̀tá ìdúnyà àdúmọ̀rọ̀ tó fàyè ha ẹ̀mọ̀ wọn na mọ̀jẹ̀ àlẹ́fẹ́ ìdí ìjọ náà ìwà ìdẹ́gbẹ̀ ojú ìwò àjọ ní màánà tó ń kí mọ̀táàrí ẹ̀dẹ̀ ìkìyàwó ti gángan bí mọ̀nufẹ́. kàǹtí ẹ̀ bàtí wájìbì ni ó ta tẹ́ bá àwọn náà wà tẹ́ pa ìyìn náà kai ti ga so a tiri go amma wo da wo ji ani ne ni wo ya jina da gwa wo mu don ele ni wo ya fona da gwa wo ba mu don sai ta lati Bejina to nu ina wa jina to tu fulani wa kone to a ji jaje gorogodo n ta kire bo. Ni o ti gun saati, ni saati. Bana to saati dukiya na owu dukiya gorogodo ina wa jina. Bẹ̀rẹ̀ o kò yẹ́ra àlejò, ìgbàlẹ̀ wọ́n jẹ́ dókun àlẹ́ tókù, káyọ̀ ò tètè máa bá dáhùn là, ìgbà ló ti ń dájú ìwé ìlú kò yẹ lọ sí èsì ńlá ìwé.

imam ahmad ta imam muslim ta tirmidhi ta an-nasa'i ibn majah hadisi ya saubani rayu sai jami'u da ne da ne hadisi 1104 báwo ministan ṣe gbówó ní ẹ̀tàkì bà ní inú ẹ̀yà àyẹ́dẹ́nà wáàdìbì ìrìn ọ̀tà tí ó rẹ̀ gbogbo ẹ̀gbùn pọ̀ báyìí

èdè kèrè èsì ẹgbà yìí bá dé wà lè ya inú jùlọ. Tókù wá ní ìyìn àpẹẹrẹ wá jùlọ ọ̀dá kí ẹgbọ́ èwò èkó jùlọbáàmù yàrá ọ̀dàwúyà ẹ̀dà pátá bùkátà méjì gbóòlù lòlẹ́ báwo bí kí ẹ̀ ìwájú. عن معاوية بن حيدة رضي الله عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه إذا يا وتشيطك في حق يمي يمشي نتاكي زنا قال عليك أن تطعمها إذا طعمت وقد يمشي ولا يمشي وتكسوها إذا اتقيت وقد فتوسها ويعوفك ha, ma ma na, ueụa a oke ka ie kwụ nwoke onwe ilei nwoke onwe ti nwoke onwe ii wụ a kwantuwa zukishi yi da su suke jojo biya wani yanu ezuge shishi sai jojo gangani da aka hakan ba ezuge shi, ezuge shishi sai jojo biya wani ba yi ba ta ga waje ne waje ne ni ga waya yi kwatar don ne za fi sabi lillahi ẹ̀bùnká tí ó gbogbo obìnrin yìí nínú ẹni ẹgbẹ́ ni ìyàwó ńlá gáàlì bí ìdẹ̀gẹ̀ bá ṣe sáàgbòrò ṣébi ó àríjìnlẹ̀ ilẹ̀ ìgbòmí tẹ̀ẹ̀dọ́ àrùṣẹ̀wó alẹ́mari àdíkà ìdìlú wọ̀n láàrùṣù ẹlẹ́sà láàrùṣù látàmú kúmẹ̀ bá sùsọ̀rọ̀ ayáwó òṣèlájú kú ìkúkú فأدناهم منهم منزلة أعظمهم فتنة زانت صبا شيطان جنة زانت صبا إبلي جنة ونغا إزانا ونغا جنجي فتنة جنة يجيو أحدهم يجيك شيطان جنين أرواج عدو سيكون شعر فعلت كذا وكذا نجي كذا نجي كذا نجي كذا سيقول ما صلاة شيطان وجنبوها wai ji wa a duhu wai ta ke da dade sai kun ta da ma ta rasa ta rasa ta rasa bai na hu da bai na ahli ko ko ta ba mu da ke ce mu tare mu ga gangan da umuna sai mu gumu gumu sai mu gumu da ta kula da na afsa ba wai kun da ni in ma an ta ba da cikin ni ma na ta ne ga ta ba ta yi kana shaytan ne da ga ba wucin da yake mutuwa ne imam ahmad da muslim da gabin da ya jajiru ya mutuci sanke ya mutuci bawo inyo ya kini shi da bawo ya wuce dole mutum a cikin kilo bayan yi yawan hudu sai dole ya zama ke fadi mutum a yi da kullu bani adam khata da wajen dambe ci da ci wa khairul khata'ina at-tawwabuna da ne maji alakai da mun da ci da ci da zai je ji kulbalu e ko da wani ne zan nan daga ciya ne wawo ne ko bro ta ce da bro da yanga amma da ce ko zai bonye mai wawo ya ni wa mai wawo ne ya ce kane da ku ba mai ya ci da ci ba mai da cikin na rada da ke fadin gani da bashi kawo ma yi gyara su ku nini juwazi wadda juwazi gyara malaria juwa ke shi kaji mun da jin mazaju ko wace jin na jara malaja ko dirbugunna dunya wace wace tsoron jara malaja fa ba su hakaman min ayi wa hakaman min ahliha a tugaje da gayne ba tugaje da gayne ya ji a la jara ji e go a grin ni sani do ga da ya ni mu do ti awu mu da ni wo ne ji ba ni a ni sallallahu alaihi wa alihi wa ba. tẹ̀sẹ̀ mútọ̀ ìjí lóye jíjáre tí káàkiri mújá rẹ̀ fẹ́ lóye jíjára yíwu àrídìgbà mọ́ sọ̀tọ̀rọ̀ mùsùlùmí sọ̀tọ̀rọ̀ wùlọ̀ bẹ̀rẹ̀ gọ́sọ̀ àṣírí a náà tí ó ti dá àṣírí só jẹ́ wọ́n lé wà ní bá jíjẹ́ ní nàìjíríà àti wàdòṣì káàkiri ní wàdòṣì náà ó nìyẹ́ wọ́n ti lé owó ìjùmọ̀ láì owó ìjùmọ̀ àmọ́ àtẹ̀kùn àti ẹgbẹ́ òṣìṣẹ́ kápá gbọ́dọ̀ ti dára íńtánẹ́ẹ̀tì òkun gbàgbọ́ àtẹ̀jẹ̀ bọ̀ kakule ga bi a wani gwamnanin ba bi a wula ya ji gyara kan da ta kata kun da yin da ne ba da ki buyi da ku ko to in ja da ki buyi da da ko da ala ki da ẹgbọ́n mi kó òtù wo òrìṣẹ́ òjò lọ́tọ́ wani ya lo tafiya ya sashi wani la'asiri zaje wo za a je wajen abuwa mura faga gani ya zama ya jijara intanet gwargwajon harika mukin mutum na siya mutu a baki yanzu ga shi sai kuru bi na kuje zai kuma ko da kashi yanzu sai ki gana koyo ne na ta daga da kiri ne da dare da wani ya guda ce sai bayan yusuf ka da gina ya guda ce sai bayan yusuf ka sai mu kashi ne ko sai ju ko kuma ko sai ju tsanu ko sai zuciya ne sai su wanda zai da yuzu da yuzu da yuzu بغير ما اكتسبوا فقد اكتملوا بهتانا واثما مبينا زي جيتمون من بعد بنون من اي بعد ينجو اما كنات ينجو تانا دعني جاليس وتقوى قدي عليك ذا سنة المسلمون مركا يوم المسلمون من نسائه ويبكي مسلمي تركي غير أن المسلمي يعفو بإذن يجن تارون أما عفو بإذن يبوننا والمؤمن من أمين لنا فعلى دمائه مؤمن كيف مزيزة المؤمن إذا جاء من كذب inú ilé adájẹ́ alúkì ní ẹja wà wà nínú ìlú ti àìyàn ìgbọ́gbọ́ bá ṣe kí ìwọ ìdílẹ́kùn ṣe ìgbọ́n kókó ṣe ìgbọ́n kíta ṣe ìgbọ́n gẹ̀gẹ̀gẹ̀ ìgbọ́n lè lè dídé bíà ẹgbọ́n bá ìgbọ́n ṣáàlù ṣíṣe ẹgbọ́n lè inú àti ìṣe lọ wọ́n á gbọ́n kókó ṣe ilé ju jáàbọ̀ bá ní ìṣọ́mọ̀tò ń fàgẹ̀ lọ́wọ́ nígbà tí màá di ìgbà yìí tó kọ́ àtà kan mọ́ tí ń bá di bí wọ́n ti ní pátá òdì lébíà àníbi tó àtà ìgbàlá fẹ́jọ ìbò àgbáyé ní ju ìgbà jíjìn ó fẹ́ ṣe mọ́ ìmọ̀ àmọ̀ àbúdá ìgbìyànjú tó kọ́ mọ̀ kábùú máa nan ba su bi tiyane da ta dawo ibadan da wuce ya so ce gaje da duk ne ma ma min da'in illa a zanen da gushi ba ta ciki ba san da ba egiga ti ti ń sinmi ìgbẹ́rún egun lè dàbí ní ojú egiga ti lè jẹ́lé fún ìgbẹ́ egun mú ìlú ojú kó egun mú ìlú ojú lóòlé aláyúbẹ́ ní nẹ́gẹ́jì wọ́n làbọ́ lẹ́mẹ́kàtà ìsìlàní ẹ̀ nẹ́gẹ́jì wọ́n lọ jẹ́ sáìnì ti nẹ́gẹ́bù jiro kẹfẹ́ nẹ́gẹ́bù jiro lóòlé egiga ti ti ń sinmi ìgbẹ́rún rẹ̀ tí ẹ̀ dáa ìdákẹ́fẹ́ wọn láì wọ́n máa jí gbẹ̀kà tí sinmi wọ́n lè sọ fún gúdì àlẹ́ ìwé ní egun gáfá àwọn ọjọ́ wọn là ń dóòrò wa wọ́n á bẹ̀ ṣòro egun mú ìlú ojú alhali mafi ranar girki ne wata kuma ya fi su ga wasu kawai Allah ya koya wa ya wuce ta ci a ce zane fiya da ke kuma annabi sallallahu alaihi wasallam ya kasa da man iko ayyukan yi a

annabi sallallahu alaihi wa sallam bai yi zan faka rajul ala ahli nafaka da ba ya dukiya din yi in bi kina ji da ji in bi na, ji ji in bi kina ji ji ko ke tsani waye ji ko ya ce wani shi ne to da ce wani shi ka ba ji waji wado ji na fata wani da da fa ya tafi wa wanda ga ko ko da jo ka na sadaka ne ga ka sadaka wani waje da dan امام احمد در بخاری صحیح میکنن مثلا دو بعدی که از مسئولی بود اصلا انا لك ما نعم بعد نه. دو نگاه تو که sai ki gaji ba gwayawe lugwa jama'i mu ya ke da sai ki ba ga ba jin da ta to da bukan dole mu da ro wani ne bi da ya ya da ne mu da ta kun dole in ja ga da in ja ba sai la ni da mu da in ja ta annabi sallallahu alaihi wa sallam na kan ba ci waju ga yi yi ga ya je yi kin ba ci dawo ala ga yau ne ka na wago ala ga ya ne to ro ta kan ni to la da wada ka ku na wada wada zugu ini ga to na ubi je ba ji mace a jiki hotel ta jini wa jiki ne da sun zama na a jiki tona na ta jirga a jiki wani kafa mutane ya jiki ya kukura ya na ke na na ika na ke ga ci ne ya na biyo na yi sam a na biyo ti ya kama ce yan ne yi ja ta ke ya ni na wani awa ba shi kenan ba عن عمر بن الخطاب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يبيع نحل بني النبي وقع النبي صلى الله عليه وسلم بنزينا ينا الجنة يقول بني نزيل نعم نجي أجل كل يوم يحدث لأهله قوتا كل سنة ينبت من نجا جنة يعني نعم نجي نجي سوريا ولي فذلك سيطة هذه قرنا باعه tọwúwà tọwútẹ́ ní ti nàìjíríà ṣẹ̀káfà egbò pàyìmọ̀ ìkàngan tòun pátá ní tí ó aṣìṣìṣì abẹ́jẹ kò sí rán wàtójúdè ṣùgbó abẹ́jẹ àṣíráì kan wàtójúdè ṣùgbó abẹ́jẹ àṣálàrẹ̀ àyán wàtójúdè ṣùgbó lóòrẹ́ ìbìríwájú ọba ọgbọ́nlọ́wà lẹ́tẹ́ àwọn olóṣọ báńkì atm machine maker wọ́n lè ń fún ìlàbáyọ̀ wàtójúdè àìsàn àti kìlẹ̀ tájọ́ wọ́n jẹ́ nínú láti ti gbà tí mo ti kọ̀ ẹ́ làwọn ìyá wà tó bí ló ti wọ̀ máa kúrò àgbàjẹ́ láṣìá ó kò kú ẹ kápò lọ ọdẹ ògbòjé ọdẹ òjúgbòjé síkírìkì rẹ nínú àwọn mánéjìmẹ̀tì ó bú pé à. àwọn obìnrin ìdájọ́ ti wà tó gbé pèrè àmọ́ àtòkùnrin àtẹ́jíjẹ́ wà tó gbé púpọ̀ tó ẹ̀ẹ́dẹ̀ láì ebe ya jẹ́ àgbẹ̀lẹ̀ ìwé ìjìṣẹ́ ń fi ìmú ìjìṣẹ́ ńlá ayé ya láìsí bí ńlá ayé ya kìkí láyé gbogbo láyé ṣà màkìlì yàgò kàná kàná ayé kàná ìní ń gbèsè wẹ̀ fífà fífà jẹ́ lùkùlùkù ní ẹ̀jẹ̀ ẹgbẹ́gbẹ́ fi tẹ̀lé làbà àjẹjọ tó àkùnrin ń pèsè àti àjọ ìlàjì tẹ̀ lóko dòlẹ́mà ní nẹ́mẹ̀. zaate ba ne sise gan òǹdóòrò àìbù ni mo ní ká jẹun tó rẹ tó kún mi èmi ò tó bẹ̀rẹ̀ lóun rẹ kí nìkan rẹ tó kó láti à. ẹgbẹ́gbẹ́ ńlá kí ni kí ló tó rẹ ní gbé ọ wọ́n kí wọ́n kí ni kí ló kí ọ̀fà yìí wọ́n kí ni kí ló tó rẹ àdúgbò ara sai ka na ta jinta su da ba ta da wa an zuwa da zama annabi sa a sanin na iyaku wa zan ne je gauda sai gaje da ke da eh, zo فإن الظن أتذب الحديث إذا يزلتو إذا زد من أجل ذلك يزلتو دائما إيه نجمع إليه ونجمع أبو بكر wáyé wọ́n tún fẹ́ mi ẹni lọ́pọ̀ tún fi wọ́n kà mí lọ́wọ́ ní ẹjọ́ wáyé ló dáná rẹ̀ níbi èsì ní ìjọba ìlọ́ yẹ wọ́n àyè kó lè tún jíṣẹ́ láàrin lọ títà tí wọ́n nígbà náà ló kọ́ kí wọ́n bí àwọn gbẹ̀fọ́ ẹ̀rù bọ́ọ̀lù yìí nílé. àlébùsọ àtọ́lù lẹ́yìn ìṣẹ̀báàtà àwòrán ọ̀tún náà ọ̀tọ̀tọ̀bù wọ́gá yìí tó àláwọ̀ ẹ̀bà ń yọ ọ̀gá wọ́n bẹ̀rẹ̀ nípa ní bóyá ẹ̀ tún ìṣúná tó bá mú tún ìṣó bá mú owó ìṣẹ̀lẹ̀ fún àjẹ́rẹ́sì láyé orí káàkiri ní àdílé gbogbo ọdún pàtí ìkíkíkì o. àwọn ta àwọn tí kó sọ́mọ wọn àtọ̀bá ní ìlànà àdìgbé lálàáṣẹ àlìmọ́ àbúdá òdà wọn lè dà ní pé wọ́n àrùn bẹ̀rẹ̀ ní pẹ̀lú lọ́kàn tòun wẹ̀ ní ọ̀ ìdámu ní ọgbẹ́ ìgbésẹ̀ nígbà tẹ̀lé nílò à pé wọ́n tó bí tàbí ìmọ̀ wà sí àkọ́lé ọ̀gá ìpè nígbà tọ́gbọ́ bọ́ ìgbà tó gbé ìgbà tó ṣíṣì tó nígbà tó dèdè lọ́ba ń ìyá ní wọ̀mọ̀. Santiago de Niki Inúwe Inúwe Ogbẹ̀dẹ́gbẹ̀ mẹ́jọ mọ́ oúnjẹ mẹ́jọ mọ́ kàánú láyé nílé rẹ̀ ábọ́nyá wọ́n rájà ẹ̀rọ ìjọ afẹ́lẹ́nu wọ́n sáàlì wọ́n lé ayé ìdìbò kéèkì wọ́n lé ayé gẹ́gẹ́ káyé ní gáàdó bọ́ọ̀lù tó ṣé ilé ayé gẹ́gẹ́ ní ìdìbò kéèkì. ó ti gbọ́dọ̀ wọ́n wá gbogbo àwọn tó wá gbogbo àwọn èèyàn ló máa jí àná wọn sọ àná. عن عائشة رضي الله عنها قالت ما غرت على أحد من نساء النبي صلى الله عليه وسلم ما غرت على خديجة وما رأيتها معنى عائشة لو لا تبع لا يبدين زاجين دو تيكي منه لا يبدين أنا عجيجة لو مجلك أنا عجيجة يقول أنا أنا عجيجة عجيجة يقول أنا تيكي أنا عائشة ولكن أما كان النبي صلى الله عليه وسلم يكسر ذكرها amma kan don zane da hannu sai dokun da ya fiye na na ajinje wa rubda ma zaba asha kan da ci ma ne da lato nan jizu kuma ya tsowa a ba o kira nan yankin ba ba ba ba ba ba kuma ya za'a tuwa ke sadaki khadija wato lanin jinna ga ta ala ne goyen jinna na yana na khadija da dan juji فربما قلت كأنه لم يكن في الدنيا إلا إلا خديجة حتى بعض من الناس يقول كوا غوثين غريبة كده يقول واعطينا أنا خديجة سيد البخاري كتاب مناكب الأنصار باب تفويض النبي صلى الله عليه وسلم خديجة فضلها لكن يعني اسمه كده إتوان wà ní dubai nà ẹnu ẹgbẹ̀ ọba agbẹ́nà nà alákàdíjà ajínrà jẹ̀mí àmá tòṣù bẹ́ndì nà alákàdíjà jẹ̀ àlẹ́sà tó ń bọ̀ ẹgbọ́gbọ́ ẹ̀kọ́ ọ̀gá ìdàjẹ́ jìyàwó za mu yayyo shi muhimmancin shi za mu ba gashi ko yayi da dare ko ko yayi da mutunci kai ke da su ya sai na yi shugaban na ke zanen na biya da ke kuya wa salon amma shi ba wa ne da yake zage a ne magari yi wani mutum su zai nuna a gida yi da wuce ba wa ne da wani mutum da ka da da zai a ne da gina wani. da gidan zai yi wani yi, na wani jikiya sosai.

ìgbàlejò ìgbìyànjú kẹ̀lẹ̀ sí orílẹ̀ ní ìgbìyànjú ìjọdọ́nù. Àwọn ìta àtọ́nà ló ṣe ìlú sọ́bà ní ìlú káàkì, èkí àjẹ ìrútọ̀ àbàlẹ̀ ìdíbà àdẹ́káwó. Yẹ́ mọ́ fàárẹ àṣíkù bìnẹ̀ ẹgbẹ́rún pàtẹ́ ìṣìbàṣí, yẹ́ ẹ̀bà tí àtúrù rẹ̀ zùjú sí ìlú, yẹ́ ẹ̀ta àti ọ̀kọ́dù lọ́sùn lẹ́kí àrọ́mọ̀ láàrín láàrín àpù, èwọ́lá yìí ni mo tó ṣe àjẹ àrọ́mọ̀ lọ́sọ̀dọ̀ àìkú وعقل الربا ده يزيد الجلد وعقل المال اليتيم ده يزيد الكياكب والتولي يوم ده يزيد الكياكب وقل وقت المستوات ده يزيد كذا سنين ولازم جو ودن يدوه يشي دعوة لبنية وجرع وعن إمام البخاري مسلم إن شاء الله ده لك عن مصاري عزيز بن أبي هريرة إغواء الغريب ذكر ما يجب 1 2 0 2 النبي صلى الله عليه وسلم وليس منا من حلف بالأمانة ومن خبب على امرئ زوجته أو مملوكه فليس منا ذلك الشيء وكيفية سيباته eboje wula ni ule eza dede o ezebe ti nike ebo wula ebe ule eza dede ni arebe eza nínú níbi ìgbà tí ìtọ́ àmúdé nínú àrùn ló ń wọ̀ ẹgbẹ́ bó ìdìbò àṣìṣe ọ̀kẹ́dà gan bá ẹgbẹ́gbẹ́ ọmọ láti àwọn ẹgbẹ́gbẹ́ ìwé orin kẹwẹ̀ nínú àti gbẹ́gbẹ́ pẹ̀lú gbogbo ìjì àwọn ẹgbẹ́ ọlọ́dún tí ó ẹ̀rọ òkú ń jẹ àtúnfà tó gbé wọn lẹ́yìn tí àwọn gbogbo tàbí ogún ogún tẹ́ẹ̀kì ogun oòrùn láti ṣe gbọ́nà ọjọ́ òfin ọdẹ náírùn na òfin ọmọ ìṣòro láti fi jí ìrọ̀ ní ìwé gbogbo tí ìṣòro ọ̀gá tẹ̀lé ìwé àgbẹ̀rẹ̀ fún ní bà nan kuma waje alam yi wala dole wa kiyama wa da da kiyama ku an fuka ku wa hale ku na rawu ku da na kuma jara ya saki ta ce da zani ne da nan to gogo ku yi wa jare ku mu jare ku je gina da da jira Tantiya gobe ne ci ‘yan ruga shishi, wa jijin tarbiyya ne, sai su yi waɗanda amur a hannaka duk da nasu, don kabir amina, jin zaniyo da tsoron da samun mula a يقول يا الذين آمنوا الذين إيمان بنا قوا أنفسكم وأهليكم نارا إتي تأتي بذنو يجب وأفتهم بنا إما Ejú òjìjá àpòrò àjí èdè wà ní yàgò láàmù yàwó ejú náà, sáàmì náà gẹ̀ẹ́gẹ́ fún ìgbà, kúrú bí èmi ní kàjí lè gbogbo àwọn òní, ọ̀kúrú lè máa ẹ̀yẹ́ kọ̀ọ̀mù ọdún gẹ̀gẹ́ ló sọ̀bá iná. Ẹgbogbo lẹ́ẹ̀dẹ̀ ɗaya kunuwa mai ta zalunci mai ta zinan kunuwa ne mai ba ta jiki an muji daidaiya ta zuwa ce ki a muji ga laisa min na mallan ya hamsa irana da ya rufe sharafa kabira na sai gwe jiki ba a wasu na ilimin ya gani wasu za ta yi ilimin kai yàrá ṣe ìdìbò ma ì náwà kágó ìwéjì àwọn láàrin mọ́kántà alájú òṣùgbọ́ mọ́kántà aláìwé òṣùgbọ́ mọ́kántà anúgbà alùkùránù sáfẹ́ẹ̀tì mẹ́rin kó tírèsì mẹ́rin yá alùkùránù bí wà ìyà òǹdẹ́kùn àkáàlù àkáàlù nìkáàlù ìyá àdùnnù sí kí ọ̀ tó ìdí kàtó Ìyẹn tí da ń lè ní àdàjú tó bá ilé máa gbọ́ tó gbọ́n dẹni wá bàbàdé mú ìdàjú tẹnu máa. Lọ́tọ́ àjíkà àti òkè dé ìjú jìkà àti ìjọba òkè عن ابي موسى الاشعري رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم عنه قال اعز الثلاثه لهم اجران بغبا بغبا بغبا بغبا Nibi da wuce yi wajen mutane cikin da ruwa ma ya ba ji na jin shi yi da ji, sa a jaba ha wuce wuce na gaji, sa a sanata a jini da ha wuce wuce na gaji, wa an nan ha wuce wuce ya ilimi, فأحسن هو علم ربنا ثم أعتق عن بنا فتزوج عن كنوزنا ونا فلا يؤجران بنا بلا رجل هذا جزر عن ذا كنوز ذا جيا إلمي مع جنادا جزاك الله خيرا كعدية يعني وجدينا يعني جيني وتعلموا يا ìrìnà wà lẹ́gbọ́n ẹgbẹ́ tó wọ́n di àtàwọn òṣìṣì lòlò láti ẹgbẹ́ àtàwọn òṣìṣẹ́ ìdájí kí mọ́ ṣe ìgbàjọ́ ya inú tó ẹmọ ọjọ́ àrùdá ń ka òṣèlú rẹ̀ṣẹ̀ta òwú àmọ̀ra ìfẹ́kẹ̀ ìṣèlú ìṣẹ́kẹ̀ kan ya inú tí dàtò òun ẹ̀rọ ìdáná lọ nígbà mú lọ́gbà ìwọ̀n Tẹ̀lifín ẹgbẹ́ ìdìdè ní ti dáhùn e dabo wani kaka ne da yi zuri wuce na yi za a ciya a nuna za a ní fún waye labari ka tuni da su jono waye labari ka tuni ala ke shi jagoru waye labari ka tuni da su ci wani wani a cikin fata ga wasu fata ga kai a ta ke da yin da kuma yujo shi jane gani wa wani gana da wasu mu kari

báwọn wọn báwọn ìwé ìwé ìwé ọ̀gá ìmọ̀ ńlá ńlá fẹ̀yìntì káì وللرجال ìgbà jíjọ tó tẹnumọ tàbí ìgbà jíjọ ajúbọlọ́bọlọ́ àlọ́bàáyé bá àná àtúntà tí ẹgbọ́ tó ìdìbòlúbòlú lọ́bàáyé ń rí ọ̀dọ́ bá àjíjọ bá lè bẹ́rẹ̀ gbàgbọ́ دبو كل بسبيع تيجي عليك بقى كمان المؤمنين إيمانا أعصمهم خلقا معنى إيمانكم هو هذا هذا تبيع عندكم وخياركم خياركم لمسائل لما نجي على خير بني يجري هذا هو يجي على خير ببعيان جمهورنا الإمام الكريم من جمهور ابن حبان ده وجود قاعدين فيها جمهور أبو أستمع هنا كمية على الباري وكمية فوق فوق أنا ده أبو سير شو البوري أيوة تبابنا ولا وجدت فشل من ولا النبي عايز جبريل يا عايش هذا جبريل يقرأ في الصلاة يا عايش جبريل ده لو يزور سلم عايشته شاوه كنت يعني لو سوى يبقى صعب الله ولو انت فيها يوم نجي يجي Adé àrẹ́bì náà, àdá àrẹ́bì tó wà gẹ ìjẹ̀bú ọdé, àrẹ́bì náà hapù náà tẹ̀lé àwọn ìṣà láàrin òjò pẹ̀lú ìbẹ̀rẹ̀ inú ilẹ̀ àìṣà náà. Wẹ̀mí náà lè jẹ́ àlè àbú ayélujá àjíjẹ mọ́ bàbá ní àbẹ́kọ̀rọ̀. Àdìmọ́ àbúkọ̀ káàdì náà àdúgbò wọn nígbà wọ́n láti òwò wọ́n láti púpàtó wọ́n lẹ́yẹ̀ dàwà ń gbogbo wọ́n lápò ilé ajé wọ́n yẹ kó jẹ́ tòmùká ó jẹ́ tòmí ẹ̀rù tí a rẹ̀ ẹni wà kọ́ káà ìlú ní ọ̀la ìkáwọ̀ láti yẹ bí mo fún ẹ̀rọ lóòláyé yìí 这老钱，我大什么们都是，我靠！买个我，嘿，我爷爷给我花五千，我大哥给多少钱？我大哥那里，我内部的这个我大姐啊，家说你在这里啊，你肯定得花钱，我那管他。如果我再钱，我就把那个干掉，你妈的不？够了！我内部这我大姐，你当你应该得花钱吧？我直接，我直接说，我奶奶没有钱啊，你拿去。 Ètìjú nínú sí àmì bá wà rẹ̀ ní ọgá tí èkò ń dẹ́rùn ẹni tí wọ́n yóò rẹ́jú mọ́mọ́. Wọ́n ní òní oúnjẹ ní ìfúnnú tó Ndị ti ta nga ni kai e ni ti so ka ti na wallahi nda ta ti ba ti da fare ni ndị ko a hindari nan ga aguwa ni wa ni ya wanda ni ta ga wanda ya ni ti e ti ku e ma ya to so ke ni a a na a ba rasulullahi sallallahu alaihi wasallam ta amin a ni da ta ba

bẹ̀tẹ́ akábùkù ní a ìjẹsí ní mẹ́rin wọ́n àjẹ́ sídà jẹ́ ìjẹ́ akábùkù ní kí ni kábàmàlà wọ́n rẹ̀ ní wà ní ìkáàkùn ń gbà jíjẹ ní òfin ẹ̀kọ́ mẹ́jì bá kano jíjẹ mọ́ ọ̀tẹ́ fá káyọ̀ tó tẹ́ fẹ́ ní kí wọ́n nínú ọmọdé ní kí ó ti dé tó bẹ̀rẹ̀ ti láńdí ní ẹ wọ̀nà ẹni tí wọ́n wọ̀nà káàná nàìjíríà ẹnu bá rí díẹ̀ wá ti tàbí odò a ní bẹ́ẹ̀ wá gbàgbá àwọn tó tó ya inú. Ekidi ní lọ́sí ekidi ní ti àlẹ́kẹ́rì ní ní ojú ojú ọ̀rá lọ sí èkó ààrẹ ìgbẹ̀ ìlọ̀ fọ́nà àìṣà alẹ́ nìsáyì. Fọ́nà lẹ́yìn àná ìjàta tí ó ń gbà jíjọ kàfọ́n ní sẹ̀rí ìjà aláfáà ìmùtọ̀ àà tó àgbẹ́fọ́nà lẹ́yìn sẹ̀rí ìjì mẹ́kànlẹ́ amma wani imo za shi shirin nan ne wajen ko da kuka kada da wata ba zai ga ka da ruwa ne wani kuma alkurani ba ya gina kaza kaza kaza number two wani mota yi da shi ba wuce tuwo wani kakura ne da ka tarba nan da ayyana ne kawai zai zuwa ka zanzaro da ake tarbar da ba number three malamin wasu wajiyar mota ya kare ibn kare takaru na kari a rubutu na gaskiya ko na kari na kita ko number 4 ta tuwe jo ma ta je gone ka zo ni kare mu ci go wajiti na wani ne ku ne wato wani je wani je number 5 kai táyé tí òun tí ẹ̀sìn owó rẹ̀ èyí tí ó ṣe àmọ́rẹ̀ káyà ìyá mi lọ́ba ní ojú ti gírí mi wọ́n mi tó káàkiri ní tí ó ṣe àjèjì ẹ̀mọ̀ wọn fà ńlá fà wọ́n tí ètò àlẹ́ ẹgbẹ́gbẹ́ ṣe láwọn ohun ìgbóhùn ìwé ìjọba nínú àwọn òṣìkò wọn nígbà tí ó ṣe lọ́wọ́ ní ó ṣe lọ́wọ́ lọ́gbọ́n náà dá ìlú òun tó ń dá ìlú òun. Mèsí ẹ̀rẹ́ ìṣíkí báyìí ńlá ni ojú àádá wọ́n tó kọ́ ajé gbogbo yáyé ògbé ẹ̀fà àtọ́ta inú òkè àdáàkì ẹ̀jẹ̀ gbogbo pàdé ìgbàgbó sí ọ̀rọ̀ nígbà ní òṣìṣẹ́ ìrìnlẹ̀ àlébù ìrìnlẹ́gùn lẹ́yẹ́ pàdé ìrìnlẹ̀ ìrìnlẹ̀gùn lẹ́yẹ̀ pàdé báyìí dọ́gbọ̀ jáàkì nígbà tí ìmọ̀ dọ́gbọ̀ jáàkì àdéhùn ìfọ̀lá àtẹ́fà ló dájáàkì àgámọ́ فإنما مثل ذلك كمثل الشيطان المسيح شيطانا فهذا الشيطان بعد ما يقول الشيطان بعد كذا ها والناس ينظروا متعاقب بالعدل من السنة إليه إذا لا تبين يعني يقول يعني عجيبا اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا اللهم جنب الشيطان وموضوع الشيطان من بين غيره يعني. إذا لا يعني، تبين أواجب عندك مدن بعضهم يا يا amma da ya buci bayan zagi ne ya je haida na amma da ya buci bayan zagi da ne na shi fata nuna amma da sa'a sallam gana aka jini wa adidi wa sakin haibata wa dubu ba ji da ya gano ya yi ayyuka kuma da zuwa wani amma wani Sọ̀rọ̀ èṣìdè ní kí ó di ní èkú ìbádé ní àti àkókò. Àníbi sọ́ọ̀bù náà wà láàrín sọ́ọ̀nì tó tó lè jùmọ́ ìlú oṣù. Àníbi sọ́ọ̀ sọ́ọ̀nì káyé kọ́dù wọn tí ti kéré ní oṣù. Àà, lọ́wọ́ Mujiya wai wajen mujiya wai an yi gobe ba wanda zai shirita ne musulunci da hatu na nígbà ìbò tó rà nínú nígbà tí a fẹ́ lòun kọ́ owó ọ̀nà jíjẹ́ ló máa wọn ṣe wọ́n jẹun tó ti láti lọ́wọ́ àbúgbò lára ọ̀nà akẹ́sìlẹ̀ kó obìnrin ṣe à ojúbù tí a tó kí ẹ̀mẹ̀dà náà ń gbọ́dọ̀ fún bá tí wọ́n. wọ́n ti lù wá ní bẹ́ẹ̀ ní ìsàlẹ̀ ìbàjẹ́ gbogbo gbogbo yẹn lójú. egbogbo òwò tó bá kágbẹ̀gbẹ̀ ìwọ́gbà àgbà ẹmọ tí ó yà yà àtàkì ìwé ọmọ gàmùgbù ìdàgbà ẹmọ tí ó lè mọ̀ nígbà ìdíbò nígbà ẹmọ tí ó àníkùnjẹ bá bá ni mo ọjọ́ láàrin kó bẹ̀tẹ̀ ìwọ́n ti gbòòrà zàmúbà tí ó gbóná agbádà ó kì í jẹ́ àzáàbà tí ó dẹ̀gẹ̀ ìjọ ọmọ alìbẹ́dúnlọ́n lórí òkùnkùn zàmì ìgbìyà àkàtúndínlọ́n lè zàmì ìjà kí ó wọ́n mọ̀ tí ó jù náà zamani a nufi na sun zagi ke ruwa wuce lalla za a nema mai zama ita ta zagi ga babu zihabin wuta yi da uku zagi na gan zagi ke ruwa wuce ta a sha a yau gan zagi ce a wuri ba ni wani kiyaye wani kwai wani kwani ko santiya ya shi da wuta ya ci wagada shi ya yi wa madambo ɗan eh, ne wa gari wannan saji daga bada wa ga ko jikiyar sai biki shi wa tsogo tun jama'a yi wa gobe na ga sayarwa wọ́n ti gbà á da ẹni ti dàmbó ni mẹ́kọ́ ni ó ti ẹni mẹ́kọ́ lánàá yìí ni mẹ́kọ́ lánàá ọdún lóògùn èrò sọ̀dọ̀bọ̀gá àmọ́ àtọ̀tún ẹni bá a dẹni àlè òun. ebogo kọ̀ọ̀tí da yẹn nana àníbi sáà sí ìlà àṣẹ́fẹ́rẹ̀ kòtò ọtún mílẹ̀ àgáàdì ezozu para tí ń bó ti wọ́n ní àzába yẹ̀mọ́ àhàdé kòtò àmọ̀wó wẹ́ṣẹ̀rẹ̀ àbọ̀wó ẹzà nínú ẹgbẹ́ oníṣẹ́ wọn jí wannan mai wanda ya gina waje na sai da ka zo a dukkan na mata gumu ni wani fa ajin jai da hadi ya ga da bukatun ya zo da gori sai tuye su ci sai tuye da su jama'a ne wanda wani gida shi shi ga mu da da ja ne ko fa da ya sa jina na da ni kira ne a cikin shi da ni ma imam malik ko imam ahmad ta bukhari da mutum da jumada da ga gudu da jami'a da ga kana da kira ta Pàdé gan-an, ajé ìrẹ̀fẹ́ ogun gáàsẹ̀ ẹgbàkátà àjòjú òjò jẹ̀máyẹ̀ ní oṣù tí wọ́n àti èjì ni Nínú wípé pàdé gan-an ló mú, a ìgbàdà sí ìlú tí jẹ̀máyẹ̀ oṣù wà ní fòǹdọ́rọ̀ sanjengo wenye kafiri nani tafsiri hiyo sote ni sawa aya aya na ikulu walwanti ni sawa sawa wewe kale ni akhlaq ya sallallahu alaihi wasallam ni tabia ya nabii sawa sallallahu anna goja ni ashra ni sawa sallallahu ni muamala kiki دائم البشرى بن ساعة سنة من الفسكة يداعب أهله وجد جماعة الموجي ويتلطف به وما يجب السيد يأياه وما يجب ويوسعهم نفقتهم أنه صلى الله عليه وسلم ينجتي جزوك أنه يبقى وجب أبرا جماعة الموجب ويضاحك النساء الموكين مثلا لجماعة الموجب حتى أنه كان يصادق عائشة أنا عليه الصلاة والسلام كيف يوسوتي لنا عن عائشة المؤمنين رضي الله عنها يتوجب إلى ذلك وجد إن له غير قالت أرتضى بما ناشرنا صادقني رسول الله صلى الله عليه وسلم فصدقت أهل صلى سنة إلا شبهه وكما رضي عليه وذلك فدناه لله مثل كان يكون يجي وشكوى لحتى تكون بياننا من كثير في جنة Santuwa libere rayu ẹ̀zà báyàwó bá ṣìṣì báyàwó fún orúkún àìjẹ́wò tọ̀wọ́ tó bẹ̀rẹ̀ ẹgbẹ́rẹ̀ fún ìbò ìjọba tí ó lè gbá lókùdé ìyíṣà yà àdẹ́dà àìkíyàmì ìmọ́dàdà àìkíyàmì eléyẹ wà àìkíyàmì olé àìjẹ́mì bẹ̀rẹ̀ kéèkì ẹgbẹ́gbẹ́ ọ̀dùgà ṣìṣì tẹ̀ náà ya alkiya ba ta mu ezuji shi ya alkiya ne ta zai yadda ta yi kara zadi a takwa ezuji ezuwa su da mamadi alkhairi gana ngai da sai cece ezuji shi ya aljanna ne a karin da jannatin na'in yiwa hira بإخوان تلك أيما إخواني جيران رب الآدمين وإذنه أكرم بهم في صفوة الجيران هم يسمعون كلامه ويرونه والنقلتان إليه نابرتان أكرم بجنات النعيم في الوقت وبعنيان جنة وأهل غاب ذلتبنا إخوان تلك أيما إخوان يجرى جدانه جيران رب الآدمين وإذنه jiho makwacin ce ta zaɓe wani gunga da ajiyar ce ta fi da nuna mu a karin bizin sai ta wata jira mu da ce ki zaɓe wani da wata jira da ya biyu jiho makwacin wajen na wuri ne wa ta da sai ce wani ya fi na iya na kama na ruwa ya rauna ku ibi na ajiyar shi a wata ce ta ba da ce ne ya muku na tari tani ilan na jira tani ya guba ba mai wajen ta aljanna na a da ce ce ta alkuwa ne lahun ma ya na fi ha wa madaina mafi ẹnu bí ẹsẹ̀ bí àjẹ́ríkì lórí ti ṣèwádìí àìjẹ́ ńlẹ̀ bá tẹ̀ mọ́ ọ̀tẹ́ iye tí ó kó òṣìṣì wọ́n mi ti jíríkìá kó òṣìṣì wọ́n ti tẹ̀ mẹ́kọ̀á kó òṣìṣì ti ìwé كومان كل فضيلة بابان واخلال دار الكبر أنك فإنه لا يستقل بأجله الكتفان كن فاعلا للخير قواما له فالقول بالسلطين مقترنان كن طول ذلك ماكنا متواضعا ظاهر الباكر عليه سدكا gbogbo máa ní kó lè kàdé lẹ́sìn bá a bá rí gbogbo wọn tún kan lábẹ́ tó kéńté pátá tí ṣe é jàdá. wàhálàárì dá àlìkíbìrì à ń kàfẹ́ ìnáwó lẹ́sọ̀tún ìgbé àmìlìjì kẹ́kẹ́ ke ẹ̀bù rẹ̀ gan èjìbà tí é tí yé lé dáná wà bó kù sí ẹgbẹ́ ní èjìbà tí ó kì í ṣe pàtó àńdẹ̀lẹ́wà ètí yé lé tó ti lù لكن يقولون كن فائلا للخير سيرة على الخير قوالا له وسيرة على الخير فالقول مثل فعل مستغنى كذا كتو جنجني يقول لا تيسير المسلمين سيدا بالمسلمين يجي مسلمين ينكرون بلد إبلاغ تعدين المسلمين إذن المسلمين وإن الدين عند الله الإسلام لله الدين يبيته غير المسلمين ولملة الإسلام خمس عقائد والله أنطقني بها وأداني لا تعطي ربك قائلا أو قائدا فكلاهما في الصحف مكتوبان سهل زمانك بالسقوط فإنه بين الحليم وفطرة الحيران ولملة الإسلام خمس عقائد يقول أتوني مثلا تقول يحكي لك معنى وجع الكعب ما التوحيد الله أرض زكاة حج والله أنفقني بها وهداني لا تعصي ربك قالوا لن أوفى إليك قال يطيع شو ذاتك يقول يكون فضل الله بما في الصف والقربان هو بيننا وكبا بتاعته جميل زمانك ضد قوة كريمه ذو الحليم وكثرة الكرام ببري هذا بيجي وعلي وجيه daga za ta yi jimuna daga cewa da ji buru-buru da bayan mancin shi اجعل من خير فكرتي اجعل من من دوسيتي اجعل وائل من يتزنجن بكاتي يلغي في السنة صلى الله عليه وآله وسلم الإمام أبو القاسم الحجاهي تدبر كلام الله واعتمد الخبر ودا أن رأيا لا يلائمه أثر ونهج الهدى فارزه واتجد الأولى كل شيء بالتوحيد عندك تنجد تدبر كلام الله لا يقول من توش وعتين من القضاء من أبو سواتين يا نبي وإذا أنت رأيا لا يلائمه أثر رأي لما ما لا رأي ولا ونعد الهدى فويد نورو كالزم وضعه واقتدي بالأولى هم شهدوا التنزيل عندك تنجبر لجد وعتي تشي آية شيء دعم يعني الصادق عليك تبعوش شوي وفينا يو جيتيني أنا تدعي وكل مكلف بذنبه ناجبا رجالنا ومرنا بقصر الحق أتي فغرنا من تبكيا والأخذ بالحذر من بكياته نجوا تنجد كما تقولنا نجوا نجوا تبعنا تنجوا نجوا نجوا نجوا تقولنا في وعلى كلا تقولنا فاجمي آه يبقوا أتي ساكانيا الخوف والرجاء Na shi maka wani ba da ranar tsoci na da ma shi zugu da kake ne ga waya waya duka wani mu a'a da gogo ba buga buga tamfuka ba ne za a duba ne da coci ana duba ba ne da za a cin cina cocin fadi ne da cocin kuskuru ne da gona wuce ne yanzu na kan tare ne da mai babin nan sai su ji ba dai sai sai a wuce albarka sai su ya zama lafiya sai su ya zuriya ta yi ba su hannu kan damu zan duka shagan na ina a ina an ta fata suka wasu sai su ga ɓangaren wanda alkhairi wanda ba mu ga wata awon hudu da muna masana don ya ba wata tsammanin ya mu domin na ko da ke ba wata zai yi da ce cewa ya sami ne da kajiyar wuta ribar da sami ne ba a alamu ba su yiwu wanka ba a haka guda sannan musamman a tura na zaman mazo ba a wani awon ne ba ya ba a wani awon zaman lafiya ba. Kuma musamman